ìfihàn orí kọkàndínlógún. lẹ́yìn kan wọ̀nyí mo gbọ́ ohùn ńlá ní ọ̀run bí ẹni pé ti ọ̀pọ̀lọpọ̀ ènìyàn ń wí pé. hallelujah ti olúwa ọlọ́run wa ni ìgbàlà àti ọlá agbára nítorí òtítọ́ àti òdodo ni ìdájọ́ rẹ̀ nítorí ó ti ṣe ìdájọ́ àgbèrè ńlá nì tí ó fi àgbèrè rẹ̀ bà ilẹ̀ ayé jẹ́ ó sì ti gbẹ̀san ẹ̀jẹ̀ àwọn ìránṣẹ́ rẹ̀ lọ́wọ́ rẹ̀ àti lẹ́ẹ̀kejì wọ́n wí pé. hallelujah ẹ̀ẹ́fìn rẹ̀ sì gòkè lọ láé àti láéláé. àwọn àgbà mẹ́rìnlélógún nì àti àwọn ẹ̀dá alàyè mẹ́rin nì sì wólẹ̀ wọ́n sì foríbalẹ̀ fún ọlọ́run tí ó jókòó lórí ìtẹ́ wípé. àmín hallelujah. ohùn kan sì ti ibi ìtẹ́ náà jáde wá wípé ẹ máa yin ọlọ́run wa ẹ̀yin ìránṣẹ́ rẹ̀ gbogbo ẹ̀yin tí ó bẹ̀rù rẹ̀ àti èwe àti àgbà. mo sì gbọ́ bí ẹni pé ohùn ọ̀pọ̀lọpọ̀ ènìyàn àti bí ìró omi púpọ̀ àti bí ìró àrá ńláńlá ń wí pé. hallelujah nítorí olúwa ọlọ́run wa olódùmarè ń jọba ẹ jẹ́ kí a yọ̀ kí inú wa kí ó sì dùn yá sì fi ògo fún un nítorí pé ìgbéyàwó ọ̀dọ́ àgùntàn pẹ́ aya rẹ̀ sì ti múra tán. òun ni a sì fi fún pé kí ó wọ aṣọ ọ̀gbọ̀ wíwẹ́ tí ó funfun gbòò nítorí pé aṣọ ọ̀gbọ̀ wíwẹ́ nì ní í ṣe òdodo àwọn ènìyàn mímọ́. ó sì wí fún mi pé. kọ̀wé rẹ̀ ìbùkún ni fún àwọn tí a pè sí àsè alẹ́ ìgbéyàwó ọ̀dọ́ àgùntàn. ó sì wí fún mi pé wọ̀nyí ni ọ̀rọ̀ òtítọ́ ọlọ́run. mo sì wólẹ̀ ní ẹsẹ̀ rẹ̀ láti foríbalẹ̀ fún un ó sì wí fún mi pé. wò ó má ṣe bẹ́ẹ̀ ìránṣẹ́ ẹlẹgbẹ́ rẹ ni èmi àti ti àwọn arákùnrin rẹ tí wọ́n di ẹ̀rí jésù mú foríbalẹ̀ fún ọlọ́run nítorí pé ẹ̀rí jésù ni ẹ̀mí ìsọtẹ́lẹ̀. mo sì rí ọ̀run ṣí sílẹ̀ sì wò ó ẹṣin funfun kan ẹni tí ó sì jókòó lórí rẹ̀ ni à ń pè ní olódodo àti olóòótọ́ nínú òdodo ni ó sì ń ṣe ìdájọ́ tí ó sì ń jagun ojú rẹ̀ dàbí ọ̀wọ́ iná àti ní orí rẹ̀ ni adé púpọ̀ wà ó sì ní orúkọ kan tí a kọ tí ẹnikẹ́ni kò mọ̀ bí kò ṣe ohun tìkára rẹ̀ a sì wọ̀ ọ́ ní aṣọ tí a tẹ̀bọnú ẹ̀jẹ̀ a sì ń pe orúkọ rẹ̀ ní ọ̀rọ̀ Ọlọ́run àwọn ogun tí ń bẹ ní ọ̀run tí a wọ̀ ní aṣọ ògbó wíwẹ́ funfun àti mímọ́ sì ń tọ̀ ọ́ lẹ́yìn lórí ẹṣin funfun àti láti ẹnu rẹ̀ ni idà mímú ti ń jáde lọ kí ó lè máa fi í ṣá àwọn orílẹ̀-èdè òun ó sì máa fi ọ̀pá irin ṣe àkóso wọn ó sì ń tẹ ìfúntí ìrunú àti ìbínú ọlọ́run olódùmarè ó sì ní lára aṣọ rẹ̀ àti ní itan rẹ̀ orúkọ kan tí a kọ ọba àwọn ọba àti olúwa àwọn olúwa. mo sì rí áńgẹ́lì kan dúró nínú oòrùn ó sì fi ohùn rárá kígbe ó ń wí fún gbogbo àwọn ẹyẹ tí ń fò ní agbede méjì ọ̀run pé. ẹ wá ẹ sì kó ara yín jọ pọ̀ sí àsíálẹ̀ ńlá ọlọ́run kí ẹ̀yin kí ó lè jẹ ẹran ara àwọn ọba àti ẹran ara àwọn olórí ogun àti ẹran ara àwọn ènìyàn alágbára àti ẹran àwọn ẹṣin àti ti àwọn tí ó jókòó lórí wọn àti ẹran ara ènìyàn gbogbo àti ti òmìnira àti ti ẹrú àti ti èwe àti ti àgbà. mo sì rí ẹranko náà àti àwọn ọba ayé àti àwọn ogun wọn tí a gbájọ láti bá ẹni tí ó jókòó lórí ẹṣin náà àti ogun rẹ̀ jagun a sì mú ẹranko náà àti wòlíì èké nì pẹ̀lú rẹ̀ tí ó ti ń ṣe iṣẹ́ ìyanu níwájú rẹ̀ èyí tí ó ti fi ń tan àwọn tí ó gba àmì ẹranko náà àti àwọn tí ń foríbalẹ̀ fún àwòrán rẹ̀ jẹ àwọn méjèèjì yìí ni a sọ láàyè sínú adágún iná tí ń fi sulfuru jó àwọn ìyókù ni a sì fi idà ẹni tí ó jókòó lórí ẹṣin náà pa àní idà tí ó ti ẹnu rẹ̀ jáde gbogbo àwọn ẹyẹ sì ti ipa ẹran ara wọn yó